àwọn kan pè mí lọ́jọ́ kan wọ́n ní báwo ni Ṣàngó ṣe rí Ọya gangan fẹ́ lórí tí mo fẹ́ fò kọjá ṣùgbọ́n mo wò pé irúfẹ́ bí a ṣe tún sọ̀rọ̀ mẹ́nubà kí ni tó ń jẹ́ Ọya lónìí ó ṣeé ṣe kí a sọ̀rọ̀ lé lórí ẹ kí irúfẹ́ àwọn tí wọ́n sì níbèrè pẹ̀lú rẹ̀ náà sì máa wò wá nílé lóko lódò láàárọ̀ yìí fún díẹ̀ yìí a sọ síwájú pé Ṣàngó Ọya jẹ́ ẹ̀dá kan tó máa ń parádà sí níyàn ó dẹ̀ máa tún di ohun tó bá wù padà yálà ó lè dẹranko tàbí di nǹkan míì láti wá ó dẹ̀ máa ń ná ọjà nípasẹ̀ níná ọjà yìí bẹ̀ ni Ṣàngó ti rí Ọya pé àwọn obìnrin tó rẹwà yìí à bẹ́lẹ̀ yìí ọba jẹ́ ìyàwó òun à òun ọ̀yàn lọ́lẹ̀ẹ́ lọ́rẹ̀ẹ́ o gbà tó sáyà Ṣàngó tẹ̀lé tẹ̀lé tẹ̀lé tẹ̀lé ó tẹ̀lé títí ó fi dé àwọn ibi tí ọya fi ara pamọ́ sí tó máa ń gbé àwọ̀ rẹ̀ pamọ́ sí nígbà tí ọya débẹ̀ àti Ṣàngó débẹ̀ Ṣàngó tẹ̀lé títí títí tí ọya fi bọ́ síbi odò ọwẹ́ ó ṣe gbogbo ẹ̀ nígbà tó wẹ̀ tán ó ń ṣe bí ṣe máa ń ṣe bí ṣe máa ń pe àwọ̀ rẹ̀ ó gbé àwọ̀wọ̀ ó paradà ó di ẹranko gbà tó di ẹranko yẹn Ṣàngó ò pé ha ìpè ìbúrẹ̀dáwọ̀ tún ni eléyìí láti ìgbà tóun ti délé ayé òun ò tún rí àwọn dán báyìí rí o òun ò tún sọ òun mọ̀ pé ọjọ́ ọjà ọrọ̀ ọrún ni arábìnrin yìí mọ̀ wá sí ọjà yìí ṣàgó tó sọ ó tún sọ títí títí tó tún fi wá náà jà gbọ́ wá náà jà tóun rí pé ó ti bọ́ sí ọjà báyìí ṣàgó wá lọ síbi àwọ̀ rẹ̀ ibi igi tó gbé àwọ̀ yẹn pamọ́ sí ṣàgó pè bó ṣe pè é bó ṣe gbóhùn tó fi pè é ṣàgó náà pè é àwọ̀ yẹn jáde Ṣàngó gbé pamọ́ ó bọ́ sẹ́yìn àpáta tó wà ní ibẹ̀ lẹ́yìn ìgbà tó bọ́ sí ẹ̀yìn àpáta tó wà níbẹ̀ Ọya náà ọjà ó ti ra gbá ó ti ra wo gbogbo nǹkan táwọn ọmọ rẹ̀ ó jẹ pátá ó ti rà á ó débẹ̀ nígbà tó débẹ̀ ó pe àwọ̀ àwọ̀ jáde nígbà tó wẹ̀ ó ti wẹ̀ tó ti ṣe gbogbo nǹkan ó pe àwọ̀ àwọ̀ jáde ó ké lóhùn róró ojú rẹ̀ ti ojú rẹ̀ ti pọ́n ìjì atẹ́gùn ń fẹ́ ìjì ń fẹ́ ìgbọ́n mọ̀ pé ẹni tó wà kó lọ́nà náà èèyàn líle ni Ṣàngó náà jẹ́ so nípasẹ̀ èèyàn líle tó jẹ́ sísá tí ọládẹ̀rí bá ọyá wò pé ah dájúdájú ọkùnrin tó wáyé náà òun náà kì í ṣèyàn lásán ọyá ní láti ṣe sùúrù fún pẹ̀lú gbogbo agbára tó ní ọyá ṣe sùúrù fún gbà tí ọyá ṣe sùúrù fún Ṣàngó gba ó ní òun ní àwọn nǹkan kan lọ́wọ́ ẹ̀ tóun fẹ́ gbà ọyá ní kíni kò òun kò sí tó fẹ́ gbà òun máa fún tó bá ṣàtìmọ̀ pé òun máa gbé àwọ̀ fún òun Ṣàngó ní òun ò tí ì sọ pé òun máa gbé àwọ̀ fún un àbóhùn ò ní gbé fún un ṣùgbọ́n kọ́kọ́ fóun láde ń pe gbogbo tó ń bá fẹ́ òun ó ṣe ọ̀yá ni òun ti òun ti ṣe àdéhùn fún òun máa ṣe so Ṣàngó máa sọ̀rọ̀ jáde síta ni mo fẹ́ fi ọ gangan ni mo fẹ́ ṣe ọkọ ládé orí rẹ̀ à ọ̀yá ké ó ní àwọn láwọn ọmọ tó pọ̀ nǹkan kan tóun fẹ́ tọ́jú òun ṣe pàápàá jùlọ oúnjẹ tóun lọ rà yìí oúnjẹ táwọn ọmọ òun ọ̀jẹ lòun lọ rà yìí síbẹ̀síbẹ̀ Ṣàngó ọ̀gbọ́ Ṣàngó sáà dandan gbọ́nrán o kò sí tó lè fi kúnra rẹ̀ lónìí náà lọ máa bóun lọlé kò sí tó lè fi ṣe ìgbà tí kò láǹfààní kankan tó dẹ̀ mọ̀ pé tó gbóhùn ọ̀bá tẹ̀lé kò síbi tóun tó fẹ́ gbé òun ò sì láǹfààní kan láti jẹ́ pé òun tún lè di tí ó wu òun torí pé agbára tó agbára òun náà ni Ṣàngó ti gbé yẹn ó ní láti tẹ̀lé Ṣàngó délé ó tẹ̀lé Ṣàngó pàlé àwọn ìyàwó rẹ̀ tó kù lọ́wọ́ bẹ́ẹ̀ tí wọ́n tó kúrò ń tó pẹ̀lú gbogbo àwọn ìlérí oríṣiríṣi ó tẹ̀lé Ṣàngódélé nígbà tó tẹ̀lé Ṣàngódélé wọ́n ṣe lálejò wọ́n ṣe ṣùgbọ́n gbogbo àwọn ìyàwó yẹn ẹ mọ̀ pálágbára ní gbogbo àwọn yẹn yẹn náà bí wọ́n ṣe rí wọ́n rí ni pé ha ẹni tí Ṣàngó wá gbé kámọ̀ ọmọ lẹ́yìn agbára rẹ̀ ju ti tà wọ́n lọ o ha ọ̀nà wo làwọn fẹ́ gbé gbà báyìí o táwọn fi lè ṣe gbogbo wọn pátá gbogbo wọn ń sá lọ tọ́lá bá ti sí ojú sókè wọ́n ní ah ọ̀dà ìpá wọn ò lè bá ilé ìgbélé o eléyìí ò kì í ṣe kinní o kì í ṣe ẹni táwọn lè bá gbélé o lẹ́yìn ọba àti ọ̀ṣun tí ó ṣẹ́kù pẹ̀lú ọ̀yà tán jọ tún lo ìṣẹ̀mí ayé débì kan kó tó wá di pé gbogbo wọn wá padà wá di bí oníkálukú tí Ṣàngó wọlé tí Kòso tí Ọya rá sílé rá tí Ọ̀ṣun lọ di òun náà lọ mú ilẹ̀ síbì kan tí ọba náà sì lọ tẹ̀dó síbi tí ó wù kó tó wá di pé gbogbo wọn wá jọ túká nípasẹ̀ àwọn àmúṣagbára kan tí Ṣàngó fi pamọ́ sí Ọya lọ́wọ́ nípasẹ̀ kó mọ̀ pé o ó jẹ́ olótìtọ́ àtẹni tí kì í fi ẹ̀tàn báyàn lò tó sì mọ̀ pé láàrin gbogbo àwọn ìyàwó òun òun nìkan náà ni kò kí í lo ète àbí kó lò pé mo fẹ́ ba ayé lágbájá jẹ́ pé òun nìkan nínú rẹ̀ mọ́ dáadáa nípasẹ̀ yẹn Ọya Ṣàngó gbé agbára yẹn lé Ọya lọ́wọ́ ṣùgbọ́n ṣẹ̀mọ̀ ẹni tí wọ́n bá ń sọ kò kí ṣòro mú káyé mọ́ sọ̀wá mú àwọn ọba àti ọ̀ṣun wọn ti ń sọ ọya nígbà tó ti pẹ́ pé à lágbà tí ọya ẹ̀ tí Ṣàngó ti fẹ́ ọya báyìí àwọn ò rí ojú rẹ̀ ńlẹ̀ mọ́ pàápàá jùlọ tá a bá wò ó lọ ọya ní àwọn ìmísí kan tó fi máa ń gbóòórùn yálà bóyá ẹranko búburú kan ló súnmọ́ tòsí àbí èyí tí ò burú ni ìwọ̀n kó wá jẹ́ pé ènìyàn gan ló ń bọ̀ tó jẹ́ pé nǹkan olóró ló ń bọ̀ wá ṣe ní agbègbè rẹ̀ ọya ti gbóòórùn rẹ̀ lẹ̀ imú ni o wá máa fi mú yẹn gbóhàn tó máa fi mú fílẹ̀ kí báyìí pé ah, nǹkan kan ń ṣe kókó ti wà lẹ́fọ̀ọ́ nǹkan kan ṣé ọmọ ṣe tó ọkọ rẹ̀ náà ti nífura pé ọya ìyẹ́wò kíní ìṣẹ̀lẹ̀ gangan ó ní bàǹtẹ́ kan á mú jáde inú okùn rẹ̀ báyìí á ti báyìí kíní yẹn wà dàbí àwòrán àbí ká ní bíi tẹlifíṣàn nìsín so ọmọ á wo gbogbo ẹ̀ lọ gbogbo bí wọ́n ṣe ń bọ̀ bí wọ́n ṣe ń gbá òun lọ́mọ wá ṣáájú ọkọ rẹ̀ láti lọ jagun torí òun ní àwọn nǹkan bí idán tó lè fi jagun òní ọ̀wà táwájú yóò pe atẹ́gùn yóò pè jí yóò ṣojú ọ̀run mọ̀nàmọ̀nà òjò òṣù tójò bá ti sú Ṣàngó ẹ̀ṣẹ̀ ní agbára láti sáàrá láti jẹ́ pé yọ̀wọ̀ apá gbogbo àwọn ọ̀tá rẹ̀ run so fóde eléyìí àwọn agbára yẹn ó jẹ́ kí ó dá kùn sínú kò sí kùn láàrin Ṣàngó àti Ọya nígbà tí àwọn orogún rẹ̀ ti ń mú agbára náà pamọ́ tí wọn ò rí agbára yẹn mọ́ tó sì jẹ́ pé Ṣàngó bínú ó gorí àpáta lọ àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ bínú Ṣàngó ó ó ó pé ó kira rẹ̀ nígbà tí ó kira rẹ̀ tó sọ òkè pọ̀rí rẹ̀ kalẹ̀ tèmi tiyín níbi ìpọ̀rí yẹn á tún fi mú un pé pípa dídóṣù torí pé oníṣàngó ń dóṣù ọlọ́ya mọ́ ọ dá oṣù dídá hmm, a máa ń dá oṣù nípasẹ̀ pé dídá oṣù tí a dá ni a fi lè jẹ́ pé à ọlọ́ya ni lágbájá yìí o oníṣàngó ni tàmọ̀dù yìí o olóṣù okòlélẹ́yìí o ọlọ́bàtálá lélẹ́yìí o oṣù tó ní kálukú bá dá ni yóò mú wá pé à eléré yo à onírúnmọlẹ̀ báyìí ni onírúnmọlẹ̀ oní ó ṣe àpèjúwe irúnmọlẹ̀ tí oníkálukú tó gbé lọ́wọ́ yálà bóyá ìdílé oníkálukú àbí àmútọ̀run wá oníkálukú Ṣàngó sọ òkè pọ̀rí rẹ̀ kalẹ̀ ó bọ́ sí orí àpáta ó yanu iná jáde iná tí ó jáde báyìí iná tí ó lọ báyìí iná yẹn lọ balẹ̀ sínú ilé Ṣàngó gangan níná ti jò tó sì jẹ́ pé Ṣàngó wò pé àbólé ìta lọ́wọ́ á ja òun láti gbé nǹkan yẹn lọ kò mọ̀ pé àwọn orogún rẹ̀ ni wọ́n gbé agbára tó gbélé Ọya lọ́wọ́ jíjó ilé tí ó jó gbogbo àwọ̀ tó ó fi pamọ́ pé òun ó fi kó fún Ọya padà gbogbo ẹ̀ náà ni gbogbo àwọn agbára yẹn ó bínú àbísódì so inú àbísódì yẹn ló jẹ́ kí ó di pé oníkálukú wọn ò gbọ́ ara àwọn ara wọn mọ́ tó oníkálukú sì fi di tí wọ́n di ti Ọya rá sí ilé rá tí Ṣàngó sì wọlé sí Kòso tí ọba náà tí òun náà sì gbàyè rẹ̀ àti Ọ̀ṣun náà sì wá ibi tí wọn náà gbà lọ